adéṣínà ọgbọ́n mi òtítí àríkìlẹ̀ mi bákẹ́ ọba táyé sọ bí gbá bákẹ́ mẹ́rìndínlógórógbè ẹnu mo fi afọ́n bákẹ́ adáfá adáfá gbogbo ṣòro níṣẹ̀ṣe ọba ọ̀rẹ́ ní méjì ẹ̀mí tọ̀lẹ́lẹ́ ọ̀tún jẹ ọ̀dí tuntun bákẹ́ ọ̀ṣùpá ọpẹ́ àti mídìí ọba fẹ́ o àsìkò rẹ̀ adúmbàdùn. Ògún sì ni kájípẹ́ lórí rẹ̀ ìbàtà pẹ́lẹ́sẹ̀. Bàbá wa kò tóbi olúyẹ ẹyẹ ti yẹ kó pẹ́ láyé olúyẹ ẹyẹ ti yẹ olú Ògún tó sùn lè tó lè jẹ́ bí abẹ́rẹ́. Bàbá wa sì kò tóbi olúyẹ ẹyẹ ti yẹ kó pẹ́ láyé olúyẹ ẹyẹ ti yẹ olú Ògún tó sùn lè tó lè jẹ́ bí abẹ́rẹ́. Ògúnwùsì lọ bá bá lélẹ̀. Ọba bá lọ́nà. Kábíyèsí lọ bá bá lélẹ̀. Ọba bá lọ́nà. Kìrìwó ṣe kò fẹ́ràn kẹ́ràn níjù. Ọba bá lélẹ̀. Ọba bá lọ́nà. Kìrìwó ṣe kò fẹ́ràn kẹ́ràn níjù. Ọba bá lélẹ̀. Ọba bá lọ́nà. Ṣùrùkùdù ṣùṣù. Àìfiyé wí mọ́lẹ̀ kábíyèsí. ṣùrùkùdù ṣùṣù àìfihànrin ìwàrò ṣùrùkùdù ṣùṣù ìrajà olórí àbàkù kan ṣùrùkùdù. ọjọ́ òṣùpá mọ̀jọ́ kábíyèsí ọjọ́ òṣùpá mọ̀jọ́ kòkòrò jẹ́ ọ́. onímọ̀ra àríyèsí kádé pẹ́ lórí bàtà tẹ́lẹ̀sẹ̀ àríyè ọ̀sà kó jẹ́ jẹ́ jẹ́ abẹ́rẹ́ kọ́ bá máa yọ̀ kú kó jẹ́ jẹ́ jẹ́ bóyá kádé pẹ́ lórí bàtà tẹ́lẹ̀sẹ̀ ìlùkẹ̀rẹ̀ ọba kó jẹ́ jẹ́ kó jẹ́ abẹ́rẹ́ kọ́ bá máa yọ̀ kú kó jẹ́ jẹ́. Saheed Òṣùpá ní gbólóhùn ó ń fi gbólóhùn sí ó ń fi ògèdè ògèdè wọnú ẹ o. orí ajé òpó mo rí ní sọjọ orí ọmọ tóbi lẹ́ẹ̀jẹ bí mi tẹ̀ mọ́tò ogun máa gbóyè ìyá mi ṣẹ̀pọ̀ onímọ̀ olóòlè gbọ́gbólóhùn bàbá mi ṣẹ̀pọ̀ ẹ̀jẹ̀ fún mi dọ́là wọn jù epo bí ẹ̀jẹ̀ náà fi dáṣẹ̀ mi ilé ẹ̀jẹ̀ tí màá ń bọ́dún máa kí n koríkodò tìlú mi ní jọ̀jọ̀ kábíyèsí èmi akéré má ṣe yàn jẹ ó dá mi lójú mò ṣèlú bàjẹ́ bàbá ṣàmọ kíyèsí gbólóhùn mi dáadáa ṣàmọ kíyèsí gbólóhùn mi dáadáa o dáadáa o dáadáa o orí táwa mú wáyé ayọ̀kọ́ mọ́ fọ́ orí olówó làwọn mú wáyé ayọ̀kọ́ mọ̀ fọ́ kábíyèsí orí olókìkí ayọ̀kọ́ mọ̀ fọ́ orí lọ́balọ́ba ayọ̀kọ́ mọ̀ fọ́ orí lóyè lóyè ayọ̀kọ́ mọ́ fọ́ orí tẹ̀yìn mú ayé ayọ̀kọ́ mọ́ fọ́. kábíyèsí báyé bá ń jáyé. bẹ́ẹ̀ bá ń jẹ́ ìlànà ìbílẹ̀ ló sì máa bẹ̀. báyé bá ń jáyé. bẹ́ẹ̀ bá ń jẹ́ ìlànà ìbílẹ̀ ló sì máa bẹ̀ oni oníròde àyíde sẹkẹrì ròde ìbálòjẹ òtítì lẹwùsẹ lọsẹ abẹ báyìí kan jáyé.

bàbá kan má sòkò lọ́sà. ẹyẹ ẹyẹ sàmì lò. bàbá kí ọ bàbá ìdìbò lé ara ẹrù má sọ ooo ó lé ara ẹrù má sọ ìbá tẹrígbè tí tí ìjà lọrọ ìbòkó lé ara ẹrù má sọ ooo ara ẹrù má sọ ìbá tẹrígbè jìyè jìyè òwúrọ̀. bàbá orí mi má jẹ́ ìṣèjì ńlá ìjì ńlá òwò ayé orí mi má jẹ́ ìṣèjì ìjì ńlá òwò ayé ìjì màmá rí ọlọ́kùn dára ìjì ńlá òwò ayé ohun àmúgbòkò ṣe mú wọlé ohun àmúgbòkò ṣe mú wọlé ẹ̀yà ìyá mi àké ẹ̀yà ìyá mi àké wọn lórí. bàbá akẹyẹ mọmọ bẹyẹ jà akẹyẹ mọmọ bẹyẹ jà akẹyẹ àgbàgbà tẹyẹ. bákíọ bákíọ bákíọ. ọmọ àgbàre o ọmọ àgbàre o àwọn gbólóhùn ẹ̀yẹ lágbára oríta mẹ́ta àgbàsára ló dẹ̀ lọ lálẹ́ yìí wọ́n lọ pè wọ́n jáde ju wọ́n máa jáde lálẹ́ ìṣẹ́ ibi tí ojú gan ibi tí ojúmọ́ ti mọ́ wá gangan nìyẹn àwọn àgbà àwọn ìyàmí àlàká àpàká arúgbó aṣọ má bàa. àwọn ọlátàkà ọláràkà ọlátìkàkà rágbádá àwọn lọ́kọ́tọ́ rí ohun tí mo rí ọlọ́jà mẹ́rìndínlógún àwọn olùyàrá òkìkí gbó girigiri ń dá o ìdá ń dá giri àwọn ń dá giri ti ń dá mọ́lẹ́kùn à ń ṣe kọ́ńtù àpò ajá àbójúmẹ́rin àpò ajá àbójúmẹ́rin àpò ajá àbójúmẹ́jọ àpò ajá àbójúmẹ́jọ àpò ajá àbójúmẹ́rin dínlógún àpò ajá àbójúmẹ́rin dínlógún ọ̀rọ̀ yà ó ṣe mú ṣeré ọlọ́mọ ọ̀rọ̀ yà ó ṣe mú ṣeré ọlọ́mọ lọ́rùn ìyá mi o ní gbogbo ayé wá gbogbo ẹni bá kàn nínú ẹ lọ́dà yà sùn. bàbá o ọ̀rọ̀ iṣẹ́ olúwulẹ̀ tá a jọ mú ọṣọ olúwulẹ̀ tá a jọ mú ẹni múlẹ̀ má dalẹ̀ àjọjẹ lérewé ẹni bá múlẹ̀ tó dalẹ̀ ọ̀dàlẹ̀ paraku bàbá ò tó rúrú omi ayé alálẹ̀ ẹ̀fẹ̀. Ah, wá kí ọ. ẹ ti mú lọ sí di òtó omi gbólóhùn lálódé sọ yẹn kí tó sọ yẹn wà dé ibi òtó omi alálẹ̀ òtóró omi alẹ́ fẹ̀ òtóró omi alẹ́ fẹ̀ ara yìí ó mú bẹ́ẹ̀ kò wọ́pọ̀ àwọn tó máa débẹ̀ láyé wọn pọ̀ kí níta jọ sọ yẹn tètè wá ẹ wàá fojú bá òtó lómi alẹ́ fẹ̀